kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi tèkìtì ṣe a good candidate ò lè wọlé mọ́ nàìjíríà torí pé nǹkan bá fẹ́ níbẹ̀ tinubu gangan gangan fúnra ara rẹ̀ ó yẹ kó o mọ̀ pé bọ́n ṣe gbé òun síbẹ̀ ó yẹ kó o mọ̀ pé òun ti lose now already bọ́n mú muslim muslim ó ti lose bọ́n mú christian ó ti lose ẹ̀rọ òbí tinubu fẹ́ràn yorùbá tó bẹ́ẹ̀ ni ṣebí tinubu nígbà kan nígbà ayé ẹ̀nẹ́dẹ́kọ̀ ló sọ pé òun ò believe ní wọn nàìjíríà why sit down tó believe ní wọn nàìjíríà fún àtìkù náà gangan gangan gangan mo pariwo bá àtìkù gangan gangan gangan tó gan òrùbá búra wọn á rí lẹ́pà àwọn kan wà tó ń fìyàn jẹ ní nàìjíríà yìí they are seventeen in number àwọn alágbára they are seventeen in number àwọn ló fi ààrẹ jẹ you quote me everywhere àwọn bíṣọ̀bù máa kó bá ẹ fẹ́gbẹ́ ká tún sọ̀rọ̀ mọ́ sí Peter Obi náà tún gbé kiri oní candidate wọn sì Obi máa fẹ́ ìwúflẹ̀ number two ni pé wọ́n mọ̀ pé there is six to six in Nigeria kí ló dé support Yorùbá nation going by my twenty sixteen prophecy tí Àtìkù bá gbàdúrà dáadáa tó múra Àtìkù is the next president. orúkọ mi ò yí padà Wálé Ọlágúnjú ti olùdarí àgbà Divine Seed of God Chapel Ministry one Alfonso Road lẹ́yìn NEPA ṣáṣá ọjọ́ Ìbàdàn Nàìjíríà. mo sọ kinní kan lọ́jọ́ yẹn ẹ rí i pé ńgbà tí wọ́n tẹ̀ bí mi mo ní PDP láwọn ó gba Èkìtì mo ní mo sọ bẹ́ẹ̀ fún wọn nítorí pé èmi ò nínú ẹ̀mí ni mò ń sọ̀rọ̀ yìí o mi ì rí PDP bí wọ́n serious ẹ yẹ ká wo tọ̀sùn nísìn Adeleke ni wọ́n gbé kalẹ̀ tó lóun lòun fẹ́ jẹ gọ́vnà tèmi ni pé PDP ò wá rẹ́nì kankan gbé kalẹ̀ wọ́n wá lọ gbé bàbá Adédìdansà Adédìdansà ṣé problem tó wà nílẹ̀ ní Ọ̀ṣun state tí wọ́n lọ ẹgbẹ́ nìkan tó ń jó bíi kòkòrò ó fi hàn pé PDP ò tí wọn ò tí ì rẹ́dì ni tí wọ́n bá rẹ́dì ṣẹ́dú ẹni tó yẹ kó gbé kalẹ̀ ni Adédìdansà gómìnà kan fẹ́ gbé kalẹ̀ ni. Adé did answer ẹni fẹ́ jẹ pẹ̀lú problem tó wà lọ́tún no ṣe ẹni serious bàbá náà fẹ́ gbé kalẹ̀ lélẹ́yìí tí ẹni náà gbé kalẹ̀ pẹ̀lú gbogbo ẹni lélẹ́yìí ṣe lè serious báyìí ìwọ ń jó bí kòkòrò APC wù ẹ bọ́n ṣe ju ìpàṣẹ lábẹ́ tí wọ́n tí PDP bá win níbẹ̀ á àánú náà rí gbà PDP fẹ́ win ní níbo lọ́sùn ẹ já kúrò lórí ẹ adédi dansa gómìnà nìyẹn ṣé wọ́n serious nìyẹn èmi ò rí pdp bí wọ́n serious wọ́n mọ̀ wípé apc problem wà nàjà ajá èkúté èèrà wọn láti apc gọọmenti mọ́ but serious minded person ló yẹ kán gbé kalẹ̀ kọ́sí fàdúrà tí ó fi hàn wípé eléyìí nísìn gbogbo ojú tó bá rí lọ́sọ̀ bá jẹ gómìnà àwọn de àwọn kìnìún eléré ló kàn máa kó káàkiri akànfò wọn ṣe àkànṣe wọn kó kìnìún lọ ni àmàkóbìnrin kiri ẹgbẹ́ ọmọ ẹ̀ ló ń fọ ọ́ra lórí mi ò rí irú gọ́ ẹ má já sọ̀rọ̀ apc ọ̀ṣunkẹ̀ bó wọn ti fẹ́ gbà tí wọ́n bá gbà á wọ́n rí àánú gbà ni tí pdp bá gbà á wọ́n rí àánú gbà ni o wọ́n rí àánú gbà ni so bó ṣe jẹ́ ni adé di dancer. ìbò wo ló dáa ní nàìjíríà tí ò ní gbọ̀ngbọ̀ngbọ̀ lẹ́yìn tàbíọ́lá ìbò wo ni wọ́n ṣe lẹ́yìn tàbíọ́lá tó ti wá free and fair Yar'Adua ń gbà tiẹ̀ ó ní ìbò tó gbé ń wọlé létí Yar'Adua ó ní kò free gbogbo ọgbọ́n sẹ́bẹ̀ ni wọ́n fi tèkìtì ṣe yes mẹ̀kúnnù wo ló kọ́ tẹ́sí nàìjíríà tó wọlé mọ́ it's part of the strategy tí APC lò wọ́n mọ̀ the elite wọ́n mọ̀ wípé ìyá ti pa orí ọmọ nàìjíríà wọ́n dàbí kó ń tán nídìí lówó ìwọ wa gbowó ilé ọbẹ̀ ìkòkò ọbẹ̀ tó ti ń so yẹ gba twenty thousand gba ten thousand lọ síbẹ̀ wọ́n bẹ̀ sí display owó kí lẹ́yìn expect wẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ nìyẹn under free free election wọ́n mẹ́ni tó yẹ kó wọlé pọ̀ tí wọ́n á jẹ́ kó wọlé a good candidate ò lè wọlé mọ́ nàìjíríà torí pé nǹkan bá fẹ́ níbẹ̀ ni ẹni tí wọ́n fẹ́ kò lè wọlé tó bá dẹ̀rẹ̀ ẹni tó àwọn fẹ́ yẹ táwọn tí wọ́n wọ̀nyẹ táwọn àwọn burúkú yẹ fẹ́ yẹ gbogbo tó bá mọ̀nà máa ná sí tó fún wa wọlé that's not the point wọ́n ti parí election Èkìtì ṣé mi ò máa pé ẹni ìwọ ìwọ òní tó ń pariwo kí o lè wọlé I told him lọ bẹ Fáyọ̀ṣe dáadáa the problem is this Ifáyọ̀ṣe àti Ifáyẹmí Ifá kankan ló so wọ́n pọ̀ Ifá máa ń dalẹ̀ Ifá ni ẹ eh? Ifáyọ̀ṣe Ifáyẹmí they both came from Èkìtì Ifá kan ló so wọ́n pọ̀ odù ifá kan ló gbọ́ àwọn méjèèjì débẹ̀ wọ́n dọ̀rẹ́ òjijì ìwọ òní wá ìṣẹ́gun òní oníkíní kan ò fẹ́ wọlé láàrin àwọn ifá méjì bó lè fẹ́ ṣe ẹ kó lórí ẹ̀jẹ̀ èjì ògbè ló pa wọ́n dànù. Tinubu ò láre àrẹ́bó Tinubu gangan gangan fúnra ara rẹ̀ ó yẹ kó o mọ̀ pé wọ́n ṣe gbé òun síbẹ̀ ó yẹ kóun mọ̀ pé òun ti lose now already bọ́ọ̀ mú muslim muslim ó ti lose bọ́ọ̀ mú christian ó ti lose ẹbí nàìjíríà làwọn àti ẹni ẹni ńgbà tó ń pààyàn lẹ́kọ̀ọ́ nígbà yẹn sars kí ló ṣe ebi sọ́tà lọ dúró òyìnbó ṣebí tinubu kan wá gbára kiri ni ó jẹ́ pé ó fẹ́ràn yorùbá ẹ̀rọ òbí tinubu fẹ́ràn yorùbá tó bẹ́ẹ̀ ni ṣebí tinubu nígbà kan nígbà ayé ẹ̀nẹ́dẹ́kọ̀ ló sọ pé òun ò bìlífù ní wọn nàìjíríà why sit down tó bìlífù ní wọn nàìjíríà why is it now ẹ̀yin ò rí bá ṣe skimu program yẹn ni ebe ẹ̀yin náà gba tó ń pariwo kí èmi ló kàn òun kankan kọ́ ló gbé eh, kórasìsì èmi ló kàn kọ́ túndé bákàrẹ̀ ló gbé wá túndé bákàrẹ̀ ló gbé wá láṣẹ pé ó ní nígbà tí buhari bá kúrò ń bẹ̀ ó ní it is my turn èmi ló kàn ló ń jẹ́ it is my turn òun ló gbé kalẹ̀ ẹ wo bá ṣe skimu ẹ wọ́n skimu àwọn haúsá kúrò ń bẹ̀ ó dáa ọgbọ́n wo la yorùbá fẹ́ gbọ́n tó dàbí àwọn fúlàní ó dà ìwọ́lá wọn tó fẹ́ kọ̀ọ̀tẹ́sì wọn gbé kúrò bẹ̀ ẹ̀yin haúsá kúrò bẹ̀ ẹ gángọ̀ ẹ gbé fún Tinubu kó má bàa ba nǹkan jẹ́ kó má bàa ba gbé jẹ́ ẹ jẹ́ ká gbé fún wọ́n sì gbé fún débẹ̀ òun náà débẹ̀ inú ẹ̀ dùn òun náà dọ́là ọgbọ́n òní Tinubu fẹ́ gbọ́n táwó lọ́wọ́ ni ṣé wọ́n jáwó lọ́wọ́ débẹ̀ ọgbọ́n tábíọ́lá ṣé wọ́n jẹ́ ó débẹ̀ ni tí ó tó débẹ̀ ni tó bá tó bá tó bá ń lọ ẹ lọ kóòtù mi tó bá tẹ̀ tó ń lo gbogbo àdékèrèkè tó débẹ̀ Tinubu ò lè láti wọ́n pa wọ́n agbáwọ́sá padà síbẹ̀ ohun tí mo rí ni mo sọ fún yẹn bó bá dẹ́n kápẹ́ ẹ máa wo ẹ máa wo tó máa collapse bàbá ẹ máa collapse Tinubu bò ni wọ́n talk of about Atiku náà nísìn tó Atiku náà gangan gangan gangan mo pariwo tó Atiku gangan gangan gangan gangan tó ń gan òrùba búra wọ́n á rí lẹ́pàá àwọn alágbára yẹn ti mọ àwọn tó fẹ́ gbé síbẹ̀ wọ́n mọ ibi tí wọ́n lọ àwọn alágbára Nàìjíríà mọ ibi tí wọ́n lọ àwọn kan wà tó ń fìyàn jẹ ní Nàìjíríà yìí they are seventeen in number àwọn alágbára they are seventeen in number àwọn ló ń fi ààrẹ jẹ you quote me everywhere wọ́n wá bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ ni wọ́n fẹ́ ẹni tó ń fẹ́ wọn fẹ́ kí ló wá káàkiri kò lókun tí Ọbásanjọ́ gbé tì nígbà tó wà ń bẹ̀ bàbá Toronto wọ́n pe orúkọ ẹ̀ ní Tinubu Tinubu kọ́ tinú Èkó ni tinú Ọ̀sà ni tinú Òkun ni ẹ kúrò bẹ́ẹ̀ jáde. ẹ gbàgbé Canon PFN ẹ gbàgbé wọn ẹni mo sọ ẹ gbàgbé wọn ẹni tó bá bẹ́sù jẹun ẹ̀mọ́ pọ̀ rẹ̀ èṣù ni ṣé àwọn ò bá Tinubu jẹun mo ní lẹ́tọ̀ pọ̀ lẹ́jọ́ mẹ́ta Tinubu ní millions lòun máa fáwọn bishops Nàìjíríà ó lóun kọ́ ṣọ́ọ̀ṣì fún wọn why should you do that báwo ni ẹ ṣe fẹ́ sọ èmi ti ń sọ mo ní ẹ jẹ́ ká mú ẹ̀sìn wa kúrò ní dirty politics Nàìjíríà ká lè lẹ́nu ẹ tó bá jẹ dòdò tó lè sòdodo ni. Tinubu sọ ẹ gbàgbé wọn á kó àwọn kan mọ́ra lára àwọn kan àti pm agbó fún wọn ṣé wọn ni máa change tone they were not reliable the pfn so called the so called pfn and the can they are part of the rotten mess we are talking about in Nigerian nation and when they are part of it oda agree ṣèbí tó bá gbé Christian fún wọn á mú Christian mọ́ra wọn àjọ máa jẹ Muslim àgbẹ̀ ti bí mọ́ra wọn fẹ́ dá wàhálà alẹ́ ni ó dà christian wọn ni wọ́n gbé síbẹ̀ tí wọ́n support tó ṣe dáadáa kọ́ sọ christian yẹn kó gbé jáde ìgbà tí gowon wà bẹ̀ ṣe bọ́ ni ibi christian ni gowon àwọn èèyàn mọ̀ pé gowon ló gbé first tax seventy seven wọ nàìjíríà olórí ṣèṣẹ ẹ kóòtù mi ṣebí christian ló ló parí first tax seven ṣe pápá sọ ṣebí matthew lórúkọ ẹ̀ ẹ sọ àwọn tó da ìgbà tó tó lọ gbé gowon ṣe báwọn pfn káà náà ló fi gowon wọn fi ṣe chairman ẹ pray for nigeria kí ló mú jáde kí ni pray for nigeria wọn mú jáde ìgbà tó tún dògbò Ọ̀ṣínbàjò wọ́n tún gbé káàkiri ìgbà tó ń gbé Ọ̀ṣínbàjò káàkiri ṣebí three thousand bishops bishop nìyẹn gbé káàkiri Oṣínbàjò for the campaign manager for Jonathan twenty fifteen bishop oyedepo wá di PA to President Jonathan and I keep on telling them kí ni o dey work àwọn muslim wa dákẹ́ wọ́n sọ̀rọ̀ ok eléyìí tó ń pariwo nísìn tí muslim bá bẹ̀ sí ń pariwo nísìn tán pariwo nísìnyí nítorí tí christian ti ń jẹ́ tó débẹ̀ kí ni wọ́n mú jáde christian ló gbé fẹsán sẹ́mìnà ṣe bó fẹsán sẹ́mìnà ló dá wàhálà sílẹ̀ dé ní. ṣe báyìí náà ní tí wọ́n ṣe ń gbé jonathan kiri ìgbà tó ń gbé jonathan ti kiri dé wọ́n bẹ̀ sí ṣíà ẹ̀ wọ́n ń gbé lọ ṣọ́ọ̀ṣì wọn every sunday ìgbà tó pẹ́ tí jonathan náà rí i pé ah, àwọn arábí tó ń tẹ̀lé wọn máa gbé kan ó sá lọ sí ìjàbọ̀dẹ wọ́n gbé wọn gbogbo ni christian tiwọn náà nìyẹn they are part of the rotten men kí ni wọ́n fẹ́ sọ níbẹ̀ ẹbí wọn gbọdọ̀ tí owó tán fi ra jet ṣé ìṣòwò nàìjíríà ni iṣẹ́ náà náà ṣe tó bẹ́ẹ̀ ṣé ìṣòwò olúwa náà nìyẹn ọdún tó dà one fifty billion tó ń kọ́ tó ń kọ́ kiri ṣé ìṣòwò olúwa náà nìyẹn àní ó dìgbà tá a bá separate ara wa bí ìgbà yé archbishop okogie káàní ìgbà ni tó separate from the politics ìgbà alálẹ́ lẹ́nu ìgbà alá sọ̀rọ̀ ni wọ́n respect wa ok ẹ jẹ́ ká sọ eléyìí sí àwọn náà ló bẹ̀rẹ̀ kí ni Jerusalem Jerusalem wọ́n ń jà sí wọ́n ń jà sí scott èmi ló èmi ló kó tó ti pé buhari débẹ̀ ó cancel gbogbo everything ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé iṣẹ́ olúwa náà nìyẹn ìdí pẹpẹ làwọn ti ń jẹ ní tiwọn kì í ṣe iṣẹ́ olúwa wọn jèrè ọkàn mọ́ owó ni wọ́n jẹ káàkiri wọ́n fẹ́ wọ́n fẹ́ mix mọ́ pọ́sibẹ́tì ok ẹ jẹ́ ká gbé báyìí ṣe báwọn náà ló ń gbé tó Ọ̀ṣínbàjò kiri ọjà tí bíṣọ̀bù nàìjíríà bá ń gbé kiri nàìjíríà òbu òkúta ni òbu òkúta ló máa yọ sí they call on me mo sọ pé Ọ̀ṣínbàjò ò lè débẹ̀ mi ì rí ẹ bẹ́ẹ̀ àwọn bíṣọ̀bù máa kó bá ẹ fẹ́gbẹ́ ká tún sọ̀rọ̀ mọ́ sí Peter Obi náà tún gbé kiri òní candidate wọn sì Obi máa fẹ́ ìwúflẹ̀ oh, of course ó lè win nílẹ̀ ibo á jẹ́ president Biafra nation that's all wọ́n wù wọ́n bí ó wù wọ́n Tinubu máa gbé Muslim sí pranibete kò sí tí wọ́n ń ṣe bó wù wọ́n bí ó wù wọ́n ẹnu wo náà fẹ́ fi sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín lẹ́nu ẹ lọ sí Ọ̀rẹ́gùn many churches tó wà ń bẹ̀ Abiola lẹ́tà abiola ló fún àwọn pastors ẹ̀ lówó tó kọ́ bẹ̀ ó ní lẹ́tà abiola ń fún ọ lọ́dọọdún ṣé báwọn iná ló ní kábíọ́lá lọ declare ẹni kí ló ṣẹlẹ̀ lá ẹbí àwọn bíṣọ̀bù ẹ ẹni tó ń ṣe sùúrù àníyàn fún abiola ní ẹ̀pẹ́tẹ̀dó ṣé báwọn bíṣọ̀bù burúkú wọn ní àwọn kọ́lé kó bá abiola ní àwọn bíṣọ̀bù náà jẹ ẹni ta ló ṣe sùúrù àníyàn fún abiola ní ẹ̀pẹ́tẹ̀dó ẹni wàá lọ lágúnjú ní kàn bí wọn káwọn bíṣọ̀bù jáde kátakura wa kí fún ọ evidence tọkàtẹ kan pa bàbá oníbàbá dànù ọjà wọn essential commodity tó máa ń gbé káàkiri òbu àtòkúta ni bishop Nigeria they are the most dangerous people to to move with as far as Nigeria nation is concerned ẹgbẹ́ ọ̀rọ̀ wọn bishop ẹ bá sọ̀rọ̀ pan mi ẹni bá challenge mi ẹgbẹ́ tó fún mi lọ́wọ́ kan nígbà ayé Jonathan àmì Jaradua lé Jaradua lẹ́yìn èmi àtàwọn délé ló pèsè prophesy pé Yaradua máa kú wọ́n gbé prophesy Ayọ̀délé bá wọn bó ti báyìí pé máyì máa kú nọ́bẹ̀sí kò pẹ́ ló sì nọ́bẹ̀sí gbàdúrà fún ìgbà tí mo gbé jáde mo ní Jonathan o ó di ààrẹ o wọ́n ti sọ cabinet o wọ́n ra kó lẹ́yìn ìyọ̀rẹ́ àdúrà tán gbàdúrà fún wọ́n sá lọ sábẹ́ kúlẹ̀kúlẹ̀ lọ́nà àdúrà ti Jonathan ṣe báwọn Túndé Bákàrè wà bẹ́ẹ̀ ìwà ìfọ̀ kó ló ti pa àwọn yẹ̀dùn káwọn náà tún jáde pé ah, ah kí ló ń ṣẹlẹ̀ èmi ò rí bíi tí bíṣọ̀bù o nínú bíbélì o bíṣọ̀bù tó wà nínú bíbélì o àwọn apọ́sù ìgbà yẹn o wọ́n á jẹ nílé orò wọ́n á jẹ nílé ogun jẹ nílé orò jẹ nílé ogun ni wọ́n á ṣe ní Nàìjíríà ṣé wọn ò jẹ nílé kìnnìkìnnì let me tell you another secret báwo ló ṣe fẹ́ work they were talking about muslim muslim báwo ló ṣe fẹ́ work ninety nine ti tinubu tó ti jẹ gómìnà lẹ́kọ̀ọ́ ẹ̀ court mi lẹ́niwẹ̀ ni adébóyè ti ń lọ state town wọ́n ti ṣe thanksgiving service níbẹ̀. nineteen ninety nine ti tinubu ti jẹ gómìnà ni adébóyè ti ń lọ state house ló ti ṣe thanksgiving service pẹ̀lú àwọn pastor ẹ̀ pẹ̀lú ojú yọbọ ìgbà tó tún yàtọ̀ kúrò ńbẹ̀ wọ́n lọ sí Bethlehem wọ́n lọ ń ṣe thanksgiving every February I was invited tí mi ò lọ báwo ló ṣe fẹ́ báwo ló ṣe fẹ́ kúrò ńbẹ̀ Ṣadébóyè fi Tinubu sílẹ̀ ṣebí ìyàwó Tinubu náà ló tún jẹ pásọ̀ níbẹ̀ it's a gross mistake in the part of the so-called CAN and PFM I am not responsible to any pastor or bishop in Nigeria but I am responsible to God torí mo mọ̀ pé gbohun tí bá ṣe ní ayé ọjọ́ kan ni òpin ó dé màá dẹ̀ jíyẹn it's not binding on me that's absolute nonsense gbogbo nǹkan tó ń sọ yẹn kò lè work kò lè work ẹgbà tí mo sọ àní lára wọn ok ẹ jẹ́ ká wò gba Jonathan ṣebí Rotimi Amechi ló sọ pé àwọn bishop àwọn bishop kan tó gba two point something billion kí ni wọ́n ní ṣe sí àní wọ́n ti corrupt CAN and PFN ibi táwọn kan bá ní bíi làwọn lọ àwọn kan lọ bí sẹ́ẹ̀ that is not the issue ok wọ́n sọ pé APC ò dáa wọ́n ní APC ò dáa wọ́n ní muslim muslim kéèkì ni kí ló dé tó Ọ̀ṣínbàjò tó jẹ́ PFM member kí ló tó tó tó lọ jẹ gba ipò vice president kí ló tó Ọ̀ṣínbàjò tó contest kí ló dé tí Túndé Bákàrè contest àbí kì í ṣe PFM member ni ẹni bá ṣe polarize ẹ another bishop náà tún join wọn party tó sọ pé muslim muslim ni táwọn pọ̀ sún ìmọ̀ràn ẹ̀ tó ń criticize PAPC ń gbà ẹ̀ tí mò ń takò wọn pé kí ni ẹ má jẹ́ àṣẹ báyìí o ṣèbí mẹ́mbà wọn náà ló fẹ́ contest yìí why are they rooting for Ọ̀ṣínbàjò eh, eh, then tó bá jẹ́ pé wọ́n wà sincere tó jẹ́ pé wọ́n ẹ̀mí máa ń bá wọn ṣiṣẹ́ mo sọ pé they have become expired drug kí ló dé tí wọ́n ṣe bẹ́ẹ̀ mo lè jẹ́ ká wà nítra káwọn tó ń lọ àwa lè sọ̀rọ̀ bíṣọ̀bù olófẹ́sọ̀ nàìjíríà tó ń rẹ̀ ṣé bíṣọ̀bù olófẹ́sọ̀ síbi wà ní sọ́madá ok ẹ jẹ́ ká gbé báyìí kí ló ṣẹlẹ̀ ṣebí Kẹ́mi Adésínà ṣebí kírísítà ni Yorùbá máa ni kí ló tó fi láàlì wọn Fẹ́mi Adésínà ó láàlì wọn kan wọn wá bá mi bí wọn lẹ wá ṣebí yorùbá ni ṣebí wà ní gọ́ọ̀mẹ̀ntì àbí wà ní gọ́ọ̀mẹ̀ntì kí ló rí ó ṣàní kàkàtà ló fi ń sọ̀rọ̀ sí wọn àbótọ́mọdé ń tó ní ní ìwà yín ni lọ́rẹ́ta ọ̀nàṣẹ́ special assistant to the president ṣé bá ń ó ní president kan ó ní mámọ́nì ni owó ló fẹ́ràn kí ló rí ẹ wá sọ pé wọ́n sọ̀rọ̀ sí yín wọ́n ṣe ní sọ̀rọ̀ sí yín ṣé wọ́n sọ̀rọ̀ sí mi wọ́n mọ̀ pé mi bá wọn jẹ́ I was invited I didn't wọn ò lè ní mi lé gómìnà kan kí n kí n sọ èmi ò rí apọ́sùlù bíbélì kan máa kí òsìlẹ̀ ọba èmi ò rí bí apọ́sù ìgbani kan rájà pẹ̀lú herod ṣùgbọ́n àwọn bíṣọ́ọ̀bù ti sí àwọn àjọ ní nàìjíríà we are born to rule ni o it's wrong olóṣèlú tó bá fẹ́ ṣòṣèlú kó ṣe kí àwọn bíṣọ́ọ̀bù ká wà lọ́tọ̀ ká máa gbàdúrà they made a mistake eléyìí tó ń pariwo pé muslim muslim kí ló kàn wọ́n ohun tó yẹ kó ti ọkàn wọn jáde ni pé olúwa ta lẹni tí ọkàn rẹ ń fẹ́ tí ó fi ayé rọ̀ wá lọ́rùn that would have been Then number two, Kowa won. They knew that the injustice in Nigeria. Òun náà fi wọ́tọ̀ tó ń power now. If you tó fẹ́ pamọ́ one pé lies, marginalize kìsẹ̀ wọ́n marginalize kí ló dé tá àkékpọ̀ lọ́rùn wa ṣé kò lè gbà wa ò lè gbà wá? Tó bá sọ pé Sunday Sunday Igboho tìmọ́lé èmi kó àwọn èèyàn tó abẹ̀ sí gbàdá for six solid months lórí òkè àdẹ̀bímọ láàyò pé Olúwa fún wa ní spẹ̀sìfìtà ó dẹ̀ sọ pé April Sunday Sunday Igboho ní dòdẹ̀ àdẹ̀gbẹ́jáde Ọlọ́run dẹ̀ ní ilé ìsẹ̀ ó gbọ́ àdúrà àdẹ̀gbàdúrà pé Sunday Igboho gbọdọ̀ kúdẹ́kú kúdẹ́kú kí ló dé àwọn gbàdúrà ohun tó yẹ kí wọ́n ṣe nìyẹn pé olúwa ta lẹni bí ọkàn rẹ̀ ń fẹ́ tí ó fara tù wá God can use anybody o lè lo muslim o lè lo ọmọ kékeré o lè lo àgbàlagbà ẹni bí ọkàn rẹ̀ ń fẹ́ là ń fẹ́ tí ó tún orílẹ̀-èdè wá ṣe kì í ṣe pé káwọn ṣe àfẹ́ muslim muslim that's absolute rubbish lọ́dọ̀ tèmi number two ni pé wọ́n mọ̀ pé there is justice in Nigeria kí ló dé support Yorùbá nation because ẹ ti wà connected sọ́dọ̀ àwọn alágbára òkè nọ́sẹ̀sì jí òkà wá bá mi lọ́jọ́ kan bí ó ní i just spoke with uh, eh, Mr. President yesterday i just spoke with heavenly president now now ó padà nù kí ló kàn pẹ̀lú yẹ nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn àdúrà ohun méjì ló yẹ kán dólé lórí olúwa ta lẹni bí ọkàn rẹ ń fẹ́ ta ni wọ́n máa yàn tí ó tó orílẹ̀-èdè ṣe kì í ṣe wípé ọ̀rọ̀ mùsùlùmí kò sí tó kàn wọ́n nọ́mbà two ọlọ́run yẹn ló wà mọ̀ bó ṣe máa ṣe ètò yẹn ó ní ìjọba yẹn the government of every human being is in the hand of every father òun ló máa mẹ́ni tó máa fi síbẹ̀ then kán wá wo nílẹ̀ èdè wa kí ló dé tí àwọn injustice wà báyìí kán wá sọ pé káwọn náà wá sọ pé ẹ jẹ́ ká máa gbàdúrà kí Yorùbá kó dá dúró is the only solution although we still have some ministers of God tó ń gbàdúrà lábẹ́ tèmi mọ̀ tí wọ́n pariwo síta tí wọ́n ń gbàdúrà lọ́wọ́lọ́wọ́ pé kò nílẹ̀ èdè wa kó pé tí ó sì pé dábìlà bíi àwọn prayer ilé ìtàn ṣe káàkiri ìbáwọn náà ló gbéra bọ́ǹkì wá káàkiri gbàgán báwọn bíṣọ̀bù Nàìjíríà ni àdúrà wọn ṣe iṣẹ́ àdúrà rádaràda àdúrà owó ni Nigerian bishop ṣèbí nọrẹta nẹtọ ó ní mamoni lọ́lọ́run wọn èrè tí Nebuchadnezzar gbé kalẹ̀ nígbà yìí ló ń jẹ́ mamoni tó ní kí gbogbo ayé máa forí balẹ̀ fún èrè tí èṣù ní kí Jésù forí balẹ̀ fún tí ó gbà òun àwọn gbé kiri ṣọ́ọ̀ṣì lẹ́nu wọ́n fẹ́ wà connected sí gọ́ọ̀mẹ̀ntì of òkè sọ́bìṣì. wọ́n ní kò sí election mo ké lọ́jọ́ yẹn mo ní wọ́n á pa wọ́n mo tún sọ pé tí wọ́n bá ní kò sí election àwọn Abuja boys Buhari Buhari what is a Muslim fundamentalist who has not listening here á pa wọ́n mo sọ clearly á pa ọmọ ẹlòmíràn ẹ̀yin màmá Ọlágúnjú ló sọ ọmọ yín bá wà láyé ẹ celebrate ọmọ inú yàrá yín Buhari àwọn àlìmẹ́jẹ̀rí wọ̀nyí Fúlàní ẹnìkan lọ ṣé Tinubu lásán pé kò ṣẹlẹ̀ ṣe tó ní nìkan pa wọ́n dànù àbí ẹ wọlé ṣebí àwọn kan tó fẹ́ fa tó gọ́ọ̀mẹ̀ntì lọ́jọ́ yẹn ensas ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe pa wọ́n dànù tó kó kú wọn lọ màmá bàbá gbọ́mọ tiẹ̀ sílé wọn á pa wọn election máa wáyé twenty ẹ má dá wọn bíṣọ̀bù pálapàla wọn pòlì dáadáa tó ń pariwo káàkiri gbóhùn ìṣẹ̀lẹ̀ sàn èyí tó wáyé lẹ́kìtì kí ni wọ́n pè èyí tó wáyé lẹ́kìtì kí ni wọ́n pè ṣé kìí ṣẹlẹ̀ sàn more than ten thousand soldiers ni wọ́n kó lọ bẹ̀ èmi lè sọ fún yín ní òdògbó tó wà ní pàkọ́ mi níbí fifty loaded trucks náà kábíyèsí òru ni wọ́n mú fún bẹ́ẹ̀ fifty èmi lọ́ọ́ bójú ogun ni wọ́n lọ mo bá dá ọ̀gá dúró ọ̀gá bọ́ọ̀ ni ó lè kìtì ni wọ́n lọ wọn ò ṣe lọ jà ń bẹ̀ ẹlẹ́sìn máa wáyé àwọn pásọ ẹ̀ ló ń parọ́ ẹ̀yìn àjìjàgbara tẹ́lẹ̀ fẹ́ gbọ́dọ̀ má jẹun fẹ̀mí tiẹ̀ wéèsì má jẹun wéèsì ẹ̀mí tiẹ̀ jókòó sílé ẹlẹ́sìn máa wáyé wàhálà lágbo ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ló fi hàn mí wọ́n ní kò ní sẹ́lẹ̀sàn èyí tó wáyé lẹ́kìtì ńkọ́ ṣebí fásitì náà lọ́dún ni ẹ wọ́n láwọn fẹ́ lọ stop constitution wọ́n fẹ́ ká ìgbà election wálé ní wọ́n á so yín mọ́lẹ̀ bí ajá ṣé wọ́n so wọn mọ́lẹ̀ wọ́n ti tú ẹjọ́ yẹn ká wọ́n ti tú ẹjọ́ ká lẹ́kìtì àwọn burúkú wọ̀nyí àwọn èèyàn àwọn olóṣèlú i pé wọ́n the politicians in Nigeria are so corrupt ohun tó bá gbà náà fi rí ìgẹ̀ election tí gbogbo wọn ti ń gbáradì ẹ ọmọ tèmi gan ò ní jáde lọ́jọ́ yẹn wọn á ṣe ẹlẹ́sọ̀ máa wà ẹ sọ bẹ́ẹ̀ fún wọn. then pépé election o pé ẹni tí ó wọlé o ntọ́lọ́run fi fi hàn mí pé mo rí pé màgòmágó màdàrú fẹ́ wálé ìṣẹ̀lẹ̀ kan fẹ́ ṣẹlẹ̀ but going by my twenty sixteen prophecy tí atiku bá gbàdúrà dáadáa tó múra Àtìkù is the next president bọ̀dọ̀ olóṣèlú àwọn APC wọ̀nyí wọ́n fẹ́ rígẹ̀ o gbogbo wọn fẹ́ fi rígẹ̀ Ọ̀ṣun ló kàn báyìí wọ́n lọ sọ́sùn wọ́n ti búra eléyìí náà tó wà bí náà wọ́n kúrò mẹ́ APC ìgá ọlọ́sà adigunjalè pọ́nbélé tó di ni wọ́n.